ká ní ẹni tó kọ́kọ́ gbé yín dìde gẹ́gẹ́ bí actress àbí ẹni tó ń ṣe eré ìyàgbéléwò sinimá ta lẹni tẹ kọ́kọ́ bá ṣiṣẹ́ tó kọ́kọ́ gbé yín dìde tẹ́ta rẹ̀ dìde. Hmm. lóòótọ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ ohun tí mo ti ń ṣe látẹ̀yìnbọ̀ ní díẹ̀ ní kéńkélé kéńkélé ni àmọ́ nísìnyí mo máa ní iṣẹ́ iṣẹ́ Yorùbá tí mo dìdí ṣe tó lè gbèbí pé ok èmi ni eléyìí òun ni ewu lóko ló ń gẹ̀ yẹn. ewu lóko ló ń gẹ̀. nítòótọ́ kò ń ṣe ènìyàn púpọ̀ ló ti wò gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé wọn ò ta síta ní rẹpẹtẹ so mo máa ní um, tí n bá máa sọ pé ìyẹn màá ní Fẹ́mi Ògèdèǹgbé. Fẹ́mi Ògèdèǹgbé. òun ló fà mí lọ́wọ́ wípé àbúrò wá hmm. ènìyàn kan fẹ́ ẹni tuntun kan tó fẹ́ lò hmm fún iṣẹ́ kan wá ṣe iṣẹ́ yìí hmm. ó dẹ̀ mú mi lọ síbẹ̀ wọ́n dẹ̀ rí mi ok ka script yìí ṣé o lè ṣe nǹkan báyìí báyìí mo dẹ̀ ní òkè nítòótọ́ lọ́jọ́ kejì mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. lóòótọ́ <laughs> láì mọ ènìyàn kankan rí tẹ́lẹ̀. lóòótọ́ hmm. bọ́lá òun ṣe ń ṣiṣẹ́ rẹ̀ a kàn mú àwọn kan a gbé wọn síbi kan pé dandan dandan o gbọ́dọ̀ ran ẹni báyìí lọ́wọ́ ọdún wo ni ọdún tá a wá ń sọ̀rọ̀ tẹ́ ṣe iṣẹ́ ìmúgbẹ́lóko ló ń gẹ̀. Hmm, ní tòótọ́ ewu ló kolóńgẹ á ti wọ bí ọdún mẹ́ta sẹ́yìn. ọdún mẹ́ta sẹ́yìn ẹ̀kúṣẹ́ ǹjẹ́ yìí wá wà lára pé ẹ àwọn kan wà tó jẹ́ kí sọ pé kákọ́ọ̀sì wà oníkálukú ló ní kákọ́ọ̀sì èwo lẹ́yìn wá bí lọ́n báyìí. Ah, mo dá wà ní. ẹ dá wà ní. bẹ́ẹ̀ni hmm, mo dá wà ní. ẹ̀kúṣẹ́ ẹkúṣẹ́ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ wọ́n ti wá ní màmí béèrè lọ́wọ́ yín pé kí ni ẹ kàwé nígbà báyìí bàbá ilẹ̀ ṣe tán yunifásitì báyìí lẹ lọ iléèwé bí ìbàlẹ̀ lọ àwọn olólùfẹ́ yín nílé ló ti fi àwọn ìbéèrè yìí ránṣẹ́ sórí Facebook mo kàn ń ṣe lóní kánmọ́n kánmọ́n kánmọ́n kó bó ni kó lè tètè yá wa. Um, èmi náà ti lọ sí àwọn schools kan ní kékeré kékeré tí n bá máa bẹ̀rẹ̀ láti secondary school mo lọ sí Hope Bay College then university mo ṣe diploma in law ní Lagos State University lẹ́kọ̀ọ́ bí lẹ́kọ̀ọ́ bí then mo dẹ̀ ṣe public administration ní Ọlábísí Ọ̀nàbànjọ University hmm. Àgọ́ Ìwòye. greatest oye oh, right. Oh, ẹlẹ ẹkúṣẹ́ ẹlẹ káwá ká ìbéèrè yìí ká ní ká ká lẹ́sẹ̀ ká ka ka ka ka mú wá sí ìdánudúró ní abala tá a wà yìí o tí ẹ bá fúnra yín níbi ọdún márùn sísìn hmm. kí lẹ rò pé a ti máa ṣẹlẹ̀ lọ́wọ́ ariwo níjọ̀gbọ̀n kí ni ká máa retí káwọn olólùfẹ́ yín máa wò pé ah in five years time ibi báyìí ni kẹ́ ti máa retí mi gẹ́gẹ́ bí òṣèré. Ah, ìbéèrè ọdún márùn ọdún márùn ọdún márùn bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ṣe máa ń sọ fún àwọn ènìyàn ní ọdún márùn-ún níbo ló ti fẹ́ ríra ẹ o ní mm. ọdún márùn-ún àmọ́ bí ẹ ti ṣe bèrè lọ́wọ́ mi nísìn mo máa wí ní pé in another five years time mo máa ti ṣe àwọn iṣẹ́ tuntun mm. kan mm. síta àwọn iṣẹ́ tó máa mú ọmọ ènìyàn ní pé ah ṣé ń pẹ́ ọmọ yìí lè ṣe báyìí mo ṣàmọ̀ wípé ohun gidi àti ohun tuntun oríṣiríṣi ló máa ti ara mi jáde. àti ọwọ́ bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run bó dẹ̀ ṣe máa rí òun náà ni.